káàbọ̀ padà sórí ètò ojúmọ́ re a ní ìlera tiyín òun ló jẹ wá lógún ohun tí à ń sọ lónìí láti àárọ̀ atótónu èmi àti àlejò pàtàkì mi arábìnrin Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san òun náà ni àní kí là ń pè ní inú kí là ń pè ní ikùn oníkùn ló mọ̀ọ́kà sẹ́yìn kí là ń pè ní ikùn yìí atọ́rọ̀ náà sì ti ń bá mi sọ̀rọ̀ lórí ẹ̀ lọ́lọ́kan òjọ̀kan ó dá mi lójú pé ẹ ti rí tiyín dìmú èmi gan fúnra mi mo ti rí ti èmi dìmí dìmú Foyeke Inaolaji lórúkọ mi Orísun làgbà à ń tẹ̀síwájú Ìyáàfin wa ẹ kú kalẹ̀. ẹ ṣe mà. tábà wá ń sọ nípa tótónu inú inú ikùn ikùn ikùn inú inú ikùn ikùn kí ló yẹ ká máa jẹ. ẹ ṣe olú. tí ó máa jẹ́ kí ikùn yìí kó wà bó ṣe yẹ kó wà tó máa jẹ́ fún wa ní àlàáfíà. ẹ ṣe olóòtú anílá lè máa jẹ oúnjẹ tó dára àwọn èso oúnjẹ tó dára ni kì í ṣe ká jẹ̀bà láàárọ̀ ká jẹ yán lọ́sàn-án ká jẹ àmàlà lálẹ́ ó ti o a gbọ́dọ̀ máa jẹ oúnjẹ tó balance àwọn èèyàn máa sọ pé torí bí nàìjíríà ṣe rí nísìnyí làwọn òṣèlè jẹ oúnjẹ tó balance mọ́ a lè jẹ oúnjẹ tó balance dandan kọ́ ni ká jẹun bí ẹni tó gbọ́jọ́ kú <laughs> tó bá jẹ́ pé òkèlè la fẹ́ jẹ ẹ jẹ́ kí òkèlè wa yẹn kó mọ níwọ̀nba dandan kọ́ ni ká jẹ ká yó hmm. ṣùgbọ́n ká jẹ ìwọ̀nba tó máa ṣara lóore ọbẹ̀ tá a máa fi jẹ bóyá ọbẹ̀ ẹ̀fọ́ àbọ̀bẹ̀ ilá àbọ̀bẹ̀ ewédú ẹ jẹ́ kó pọ̀ ju òkèlè tá a fẹ́ jẹ yẹn lọ ẹ jẹ́ ká fi ẹran sí ẹ jẹ́ ká fi ẹja sí òbí mi ò kí ń fọmọ lẹ́ran wọn ń fọmọ ẹlẹ́ja wọn ní kó má bàa jalè kò ní kó jalè àwọn nǹkan tá a fi ṣe yìí ó máa padà ṣe ara ọmọ yẹn lóore ni. Hmm ó máa padà jẹ́ kí ọmọ yẹn kó dàgbà nínú ọgbọ́n ìmọ̀ àti òye tá a bá wá ń jẹ oúnjẹ tó dáa mo bi àwa ará lé àwọn oúnjẹ tí ò dáa náà wà bẹ́ẹ̀ni tó jẹ́ pé òun làwọn kan yàn láàyò láti máa jẹ láti máa jẹ wọ́n lè nítorí pé kò sówó hmm. oúnjẹ àárọ̀ wa ó bẹ̀rẹ̀ láti bí aago mẹ́fà sí aago mẹ́jọ àárọ̀ ká tiẹ̀ sọ pé bọ́ sí òpin ọ̀sẹ̀ tí a ò jáde a lè ṣe tíì tí olókùn ká mú ká tiẹ̀ wá sọ pé oúnjẹ kankan ò kò sí ìwà jẹ ká tó ṣiṣẹ́ ilé ká tó ṣe lọ́tún ká tó ṣe lọ́sì tẹ́bí bá bẹ̀rẹ̀ sí ní pa wá àmọ́ nǹkan tá a fẹ́ jẹ lásìkò yẹn tó bá jẹ́ pé rice náà la máa jẹ ẹ jẹ́ ká ti ro ẹ̀fọ́ kéde wà nínú ẹ̀ kí akàn wà nínú ẹ̀ kí panlá wà nínú ẹ̀ tó máa ṣe ara lóore ká jẹ tá a bá jẹrú oúnjẹ yìí àti lọ sílé ìgbọ̀nsẹ̀ wa ó máa rọrùn kì í ṣe pa ọmọdé lè gbọ̀nsẹ̀ a máa máa ranjú di ẹni tó fẹ́ bímọ tí nǹkan yìí bá ti ń ṣe wá gallbladder tó wà nínú wa ti ń ní problem. Hmm. nítorí pé à ń à ń force àti tipátipá la fi ń lọ sílé ìgbọ̀nsẹ̀. gallbladder wa ti ń ní problem. Hmm. tí gallbladder bá dẹ̀ ní problem tó bá dé stage kan èèyàn ò ní rí gbẹ̀yìn ẹ̀yà mọ́ rárá ó di pé kíkùn tún máa tóbi. oúnjẹ yẹn ò ní ráyè láti lọ. ò ní ráyè láti lọ bí oúnjẹ ò bá tún wá lọ nígbà míì béèyàn bá jẹ kéèyàn béèyàn bá jẹ ẹ̀bà bí aago mẹ́wàá alẹ́ àbá aago mọ́kànlá inú yẹn a máa yí bí ìgbà tí odó wà nú ẹ̀ báyìí téèyàn bá gùfẹ́ láago mẹ́ta òru èèyàn hmm. máa gùfẹ́ bí ẹyin tó ti bàjẹ́. tó ti dòbu. tó ti dòbu ègúfẹ́ yẹn gbọ́n á tún máa ní àwa gangan fúnra wa lára àfi tá a bá lọ lé ìgbọ̀nsẹ̀ tára wa bá balẹ̀ kálàáfíà tó tó gbogbo ara yẹn ìyẹn ni mo ṣe pé inú ní ìyàrá àṣírí lẹ́ẹ̀kan kídìnì wa tá a bá mu àwọn àjámu àwọn àjámu lóríṣiríṣi kídìnì ló ń lọ bàjẹ́ hmm. tó bá yá ọmọkùnrin á máa ní ẹ̀yìn ó lè má lè nàró dáadáa mọ́ kó máa ka ọmọ tí ò ti dán mo gún ọdún lọ kó lè nàró dáadáa mọ́ á ti máa kákò ẹ má jẹ́ ká gbàgbé egungun kan ń bẹ lẹ́yìn tó ń pè ní spinal cord tí àìsàn kankan ò gbọdọ̀ ṣe hmm. bí àìsàn ní àárín spinal cord yìí òun ni nǹkan tó ń gbé nǹkan ọmọkùnrin wá níbẹ̀ ló wà nígbà tá a bá ń lo àjámu àjámu a máa lọ ṣiṣẹ́ dé gbogbo ẹ̀yìn yìí nǹkan ọmọkùnrin yẹn ò ní wá bó ṣe yẹ kó wá mọ́ so kì í ṣe kídìnì nìkan ló máa bàjẹ́ bí kídìní bá ti ń sọ fún ọpọlọ yìí pé àìsàn ti ń ṣe mí ọpọlọ ti ń sọ fún egungun ẹ̀yìn pé ìwọ náà daṣẹ́ lẹ̀ hmm. nǹkan tó ń gbé nǹkan ọmọkùnrin kọjá lọ náà sọ pé èmi gan ti ṣetán àti daṣẹ́ lẹ̀ tó nínú ọmọ yẹn sọ wípé ọlọ́run ti dá gbogbo kinní yẹn ọlọ́run dá wọn papọ̀ wọ́n ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn tí nǹkan bá ti ṣe ìkọ̀kan nínú wọn gbogbo nǹkan tó kù wọ́n máa daṣẹ́ lẹ̀ nítorí ìdí èyí táwọn nǹkan tó dára láti jẹ sínú ṣe wà làwọn nǹkan tí ò dá náà ṣe wà ẹ wà àwọn tí wọ́n ń smoke àwọn olóyìnbó àwọn tobacco company wọ́n ní is dangerous to our health síbẹ̀síbẹ̀ wọ́n ń tà ó ń ba lungs jẹ́ tó bá yá èèyàn yẹn á bẹ̀rẹ̀ sí ní wúkọ́ hmm. inú náà ni hmm. tó bá yá apá kan inú yẹn á dúdú oh. apá kan ò ní dúdú ṣé ẹ dẹ̀ mọ̀ pé inú yìí ò ń ṣe bí tá a rí. bẹ́ẹ̀ ni nígbà tó nígbà wọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní wúkọ́ wọn á ní kó lọ ṣe kó lọ ya fọ́tò gbáyà nígbà tó bá ya fọ́tò ìgbáyà á gbé jáde pé àwọn ìgbáyà yẹn wọ́n ti ń fẹ́ daṣẹ́ lẹ̀ òun lẹ ṣe máa ń rí àwọn ọmọ tí ò tó nǹkan kan tó jẹ́ pé kò ní pẹ́ kò ní jí wọ́n bẹ̀rẹ̀ sí ní TB hmm. láti bí TB oríṣiríṣi àìsàn kéékèèké ní á bẹ̀rẹ̀ sí ní wọlé ṣùgbọ́n ká má bàa gbarú àwọn nǹkan wọ̀nyí láàyè láti kí ẹ̀mí wa kúrú ẹ jẹ́ ká mọ irú oúnjẹ tá a máa jẹ sínú ẹ jẹ́ ká jẹ oúnjẹ gidi ọ̀pọ̀lọpọ̀ àwọn tó mu àjámu tí mò ń sọ ìwọ̀n kì í jẹun o hmm. kó tó jẹun àárọ̀ ilé alájàmú ni. owó tán bá rí gan ìmí ìgbọn á tún tọrọ owó ni. wọn á tọrọ bẹ́ẹ̀ ni olóṣù. tó bá tún tọrọ owó yẹn á tún lọ mú á tún lọ fi ra àjámu ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bí wọ́n ṣe ń sọ nínú ilé báyìí bẹ́ẹ̀ lèmi náà dẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ nìyẹn ṣe ń sọ pé hmm, bẹ̀rẹ̀ nìyẹn jàre ká máa jẹ nǹkan tó dáa ká máa jẹ nǹkan tó dáa níbo lowó edé wà níbo lowó akàn wà níbo lowó kinní wà àwọn tí ò bá ní agbára akàn edé kíná lè jẹ lówó pọ́ọ́kú tó lè ṣe àǹfààní fún wọn. ẹ ṣe olóòtú mo sọ kinní kan lẹ́ẹ̀kan mo ní kí àgbàdo tó dáyé nǹkan kan ládìyẹ ń jẹ tí kò bá sówó edé tí kò sówó akàn owó irú wà náà. àbí ẹ jẹ́ ká gbé epo wálé ná kó má ká má gba ẹ jẹ́ ká ra ọ̀pọ̀lọpọ̀ irú ẹ jẹ́ ká dà á sí hmm. òórùn ẹ̀ tó máa jáde gan á ti yó wa ká tó jẹun káàbá dẹ̀ tún fẹ́ ṣe yẹn bẹ́ẹ̀ pé omi ọbẹ̀ náà la fẹ́ sè ẹ jẹ́ ká sè níwọ̀nba tágbára ká àwọn ẹja tí owó rẹ̀ mọ níwọ̀nba ó wà níta tá a lè rà tá máa dà sí ní títọ́mọlúàbí tá máa jẹun ká a máa yó ìyẹn ò sọ pé ká jẹ nǹkan dọ̀tí ìyẹn ò sọ pé ká kàn jẹ nǹkan tá a rí rárá o ọlọ́run ò ní fi àlàáfíà wa ní wá lára. àmín. mo bẹ̀ wá ìwọ̀nba tó bá wà lọ́wọ́ wa ẹ jẹ́ ká fi jẹ nǹkan tó dáa olóòtú lákòókò tó yẹ. ó yá ẹ jẹ́ ká lọ síbi torí àkókò wa ọjọ́ àárọ̀ ọjọ́ mùsùn ní okùn àkókò wo ló yẹ ká máa jẹun. ẹ ṣe olóòtú aago mẹ́fà sí aago mẹ́jọ àárọ̀ ó dára fún oúnjẹ àárọ̀ nílùú òkè tán bá jí láago mẹ́fà wọn á kọ́kọ́ fún ẹ̀kọ. bẹ́ẹ̀ ni. <laughs> àti ọ̀lẹ̀. bẹ́ẹ̀ ni. tàbí àkàrà tó bá tó bí aago mẹ́sàn-án sí mẹ́wàá wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ṣe oúnjẹ àárọ̀ kábọ̀ wá sọ pé ayé tá wà yóò dàbí ti gbà yẹn ó láago mẹ́fà sáago mẹ́jọ bó ṣe tíì tàbí ògì lásán la lágbára kódà kó má sí mọ́ẹ́mọ́ẹ́ ká mú bá wá rí pé kò tí ì sagbára àti pògì olóòtú tá a bá jí lórí bẹ́ẹ̀dì wa tá a sọ pé olúwa o ṣeun tí mo jí làárọ̀ yìí ẹ jẹ́ ká wá omi tó wà nínú ọ̀rá odindi kan yẹn ká kọ́kọ́ mu ká kọ́kọ́ fọ gbogbo sísítẹ̀mù wa náà kébi tó pa wá ó máa ṣe díẹ̀ bẹ́ẹ̀ni àsìkò tẹ́bí bá máa pa wá sí yẹn oúnjẹ gidi la máa ronú àti jẹ tá bá dẹ̀ ti ń jẹun ẹ jẹ́ ká máa fi ẹran tàbí ẹja bó tilẹ̀ ó kéré tó ká máa fi sórí oúnjẹ wa. Hmm. ohun kan ni mi ò fọwọ́ sí olóòtú ẹ jẹ́ ká yà sẹ́yìn fún gbogbo nǹkan ẹlẹ́rìndòdò hmm. nítorí inú hmm. inú wa yìí ṣe kókó inú tí a ò dẹ̀ rí ni. Eh, àkókò wa ò dúró de ẹnìkan ṣùgbọ́n lẹ́rìí dòdò tẹ̀ ń sọ yìí náà mo fẹ́ ah, àkókò ti lọ hmm. torí mo fẹ́ wòye pé ṣé kéèyàn tiẹ̀ máa mú rárá rárá mọ́ ni àbí kéèyàn máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan. ẹ ṣe olóòtú. ní kí ìṣẹ́jú kan. a lè máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n nísìnyí òun ló jẹ baálẹ̀ àti baṣọ̀run nínú ayé gbogbo èèyàn hmm. tó dẹ̀ ń pa àwọn èèyàn kú díẹ̀ díẹ̀ díẹ̀ ẹlòmíì lè mu mẹ́ta lójúmọ́ ẹlòmíì lè mu mẹ́rin lójúmọ́ àròjọ musolókun ojàre àwọn ò máa fi yìí ṣe ìlọ ní wákàtí yìí àdúpẹ́ pé bí a ṣe ń tò ó bẹ́ẹ̀ náà lẹ́yìn ọlọ́run ń gbádùn ẹ̀yin ìyún wa ẹ̀ ń gbádùn wa ẹ̀ ń gbádùn gbogbo ètò wa lọ́lọ́kan òòjọ́ kan Foyeke Inaolaji lórúkọ mi ìyáàfin tó ń bá mi sọ̀rọ̀ látàárọ̀ lórí ikùn òun àwọn náà ni Abọ́sẹ̀dé Ọlọ́run ẹ̀san ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn MCR wa tí wọ́n bá wa tẹ̀ sókè tó ń tẹ̀ sódò àti producer wa ó tún wá fẹ́ gbádùn wa lẹ́ẹ̀kan sí ni mo ní kẹ́ lọ sí facebook wa ẹ lọ sí instagram ẹ lọ sí twitter wa ẹ máa rí wa wò bí ìran ẹ tún wá gbádùn wa lọ́lọ́kan òjọ̀kan mo tún wá fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ akápò adésínà láti ìlú àbújá fún gbogbo bí wọ́n ṣe ń sọ fún wa pé ẹ ṣe báyìí mú báyìí báyìí ni kò ṣe ṣe ẹ ṣe ẹkú àdúrótì ojú òní tẹ̀yìn náà èmi fìyí ṣe lọ sí ilé bàbá mi ní ìlú ìsẹ́yìn ilé ẹ̀kẹjọ ní ìsàlẹ̀ ọgbà ogun òjàjà kó jara ìsẹ́yìn rí ìlú orújúbù ni ó jẹnu lọ wọ́n ní kò béèrè kí o tó wọ̀ ìlú ẹ̀yọ kò ń ṣẹ̀gàn mọ́ o kò ń ṣèbànújẹ́ mọ́ o ṣùgbọ́n ìlú ẹ̀yọ kìkì ọ̀rọ̀ kìkì owó kìkì ọlá kìkì iyìn kìkì òkìkí kìkì ìbòkún òun náà ni títí dọjọ́ ẹ̀ ní ìgbà mìíràn tá ò máa pàdé èmi ni wọ́n máa wá ẹ̀yin ni wọ́n máa bá láṣẹ Ọlọ́run Olódùmarè ó dàbọ̀.